yes mom. So Tòkunbọ̀ ńkọ́. <sighs> Ehm, ọ wà. èwo ni kí Tòkunbọ̀ máa gbé oríṣiríṣi obìnrin á gbé dúdú á gbé funfun ṣé ó fẹ́ sọ mí lẹ́nu ni. mummy eh? ṣé ní gbogbo àwọn obìnrin tẹ máa ń rí pẹ̀lú ẹ̀gbọ́n mi wọn ò kí ń ṣe girlfriend eh? ṣé mo our ladies call tọkọ mi ń gùn pẹ̀lú nínú campus ni kò yẹ pé bóyá pé wọ́n ń kóbìnrin kiri. bẹ́ẹ̀ gbọ́n ìsọ̀rọ̀ Sokúnbọ̀ ti tó níyàwó mo fẹ́ rí ìyàwó ọmọ mi mo fẹ́ rí àwọn ọmọ ọmọ mi kí ló dé ẹjọ́ tó rí ọlọ́run ẹ̀dùn mi ń dùn kọ́ ọmọ lè dùn nínú ẹjọ́. mo rìn lórí ẹ̀ kí n máa rìn mọ́ wa ẹ̀yìn ló ń sáàdì tí mo sọ kí ṣàdìparọ́ fún yín. ẹ ká sọ. ẹ yọ ẹ yọ. ẹ ká sọ. báwo ni ìyá tó kù. ìwà pàwájú. ọ̀rọ̀ mi ò gbàjú kù rárá mo ti di bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ because mo ti ń gbó lọ́wọ́ ẹ tẹ́ obìnrin bá ti lówó lọ́wọ́ ìgbéraga ti bẹ̀rẹ̀ àwọn ọmọ wọn lé wọn jáde látijọ́ ẹ̀ ní skul mo ń bèrè olóyè torí ẹ̀ mo pè é o gbèsè ẹ̀ ṣe é kórí bẹ́ẹ̀. ẹ máa gbọ́rọ̀ tẹ̀ ń sọ lẹ́nu ẹ̀yin pé èmi èmi ò gbé aago yín èmi mọ̀ ọmọ bá gbé aago yín ni ẹ̀yin pé kémi send owó sí yín kẹfì san school fees àwọn ọmọ yín ṣé èmi náà láwọn ọmọ tẹ́mi fẹ́ san school fees wọn ni ṣé eléyìí ayé yín ni mo wà ni ẹ wọ ẹjọ́ torí Ọlọ́run ẹ fi sí yín ṣe ti yín o mi ò ní owó tí mo fẹ́ fún yín ṣe because tí onílé bá ti ń fi àparí ṣan àlejò létí tó lọ ni. wá máì tí ì lọ kí lèmi fẹ́ rí kò sí kó tó lè ṣe fún mi. ire lèmi máa rí o ire lójú owó rí ojú mi ò ní rí bi ìwọ náà máa bá mi bẹ kí ọkùnrin kó tu àtọ̀ ni kí obìnrin kó tu àtọ̀ ni ìkan máa lómi lẹ́yìn ẹsẹ̀ ju ara wọn lọ idiot. ẹ wò mú mi ṣe rí máa fẹ́ kẹ́ ní sùúrù mi ì dẹ̀ fẹ́ kẹ́ fi gbogbo nǹkan ṣàríwo nǹkan tí mo tẹ̀ ọkọ rí lé ní ojú mi ò gbà mí tẹ̀ láìkẹ́ bóde ìṣojú mi yìí ó jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi but all the same mọ́mi ẹ ṣe máa fún máa yín ní nǹkan tó bá fẹ́ according to what he said ẹ wò anything tó bá fẹ́ this time around ẹ kò fún torí bó ṣe ń lérí tán lọ yẹn èmi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ next o. ṣó fẹ́ sọ mí di ẹsẹ̀ machine rẹ̀ kémi kàn máa fọwọ́ fún òjò ọkùnrin ni jẹ́ kó lọ wá iṣẹ́ kó ṣe ọwọ́ rẹ̀ ṣó ti gbọ́ èmi ò lè fún ní owó ẹ̀ ní ọ́fíìsì ẹ̀ náà fún tún ráyè hàn ayé yìí máa yẹ o ọlọ́run jẹ́ kọ́ ọ̀ràn ẹ lè sùn torí pé mo mọ̀ wípé by the time tí bá díù pẹ̀lú ẹ̀ tán ọlọ́run gan onílé ìdájọ́ ìlànà inú náà ló máa lọ straight wọ ó máa rọrùn kú ni kò sí bó ṣe fẹ́ ṣe. tó bá délé not wrong in this one. pè fún òtẹ́rù ṣé wọn ò mẹ́rin báyìí. ọ̀gá wọ́n ṣe fún ọ̀tá wa náà. nígbà tí orí pẹ́ẹ́nìkan ni ohun tó kù jáde wáyé tí wò sọ pé ẹnì kejì ẹ̀dà tó bá dẹ̀ gíbẹ̀ ẹ̀mẹ́sì wà ní kú dúró wà lọ fẹ́ẹ́ báyìí nù bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀ ní síkà gbẹ́mí ò lọ ìwọ́n tí bá mo ṣe fẹ́ kú kó ti ṣẹlẹ̀. reception la wà àti pé níbo ni kọjá àbí reception ni gbogbo wa wà àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ room ọ̀gá is not our fault kì í ṣe fault wa ìṣèké ló máa parí ẹ tí mo tó dá tẹ dá sùn sá ẹ ẹ tẹ dúró ẹ escape fún paul nítorí ṣe escape fẹ́ bọ̀. ah ẹ wọ ọgá èèyàn lè gbẹ̀yìn báyìí wo bíbí sàmùbẹ̀yìn. tó bá gbẹ̀yìn wọlé tó bá máa jáde kí ṣe reception mi náà ló máa bọ̀ yára yẹn ló lè kọjá lójú ló lọ fúrì. Ah! ẹgbẹ́ bàbá mi kẹ́ ẹ ẹ bá bọ̀ tó possible. sọ èkó sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀rọ dẹ́dẹ́dẹ́. ètò àpò ní pé. ìwọ́n àbùkù tẹ́rùm lọ́dọ̀ wa ń bì gẹ́gẹ́ bí ọmọ tó mọ ṣẹ́ dáadáa ìkọ́nù wọn wá jáde ẹ̀rí kejì kí ló ẹ̀kọ́ ṣe ṣé kò ẹ̀kọ́ pè mẹ́ẹ̀pẹ́ ẹnì kejì ẹ̀dà tó ń bàdé ẹ̀kọ́ lọ fẹ́rẹ́ fẹ́ẹ́ ní room wọ́n rí pé yes ó wà okay mo ò béèrè until when I get into the room ni mo rí pé ìkọ́ ti pakọ́ síbẹ̀ ó pákó tó kọ bóbó sórí ẹ̀. ẹ má bínú ṣe rí àwọn kan wà tí ò yẹ ṣe ti ẹ̀ ń tà sọ yóò lè má kú nítorí pé ó ní bí oníkálukú ṣe ń gbé ìgbèrè ayé ẹ̀ lòmíì tó bá mu tramadol ó máa dọ́ọ̀lù níbi ìrìn burúkú bíi kó máa bì bíi kó sùn kó má jì kámá ẹ̀ tí wà ẹlòmíì rẹ̀ ní tó bá lo kílógùn táwọn ọmọ kéékèèké wọn á lò tó bá lò codeine tó bá rí ẹlòmíì tó bá mu codeine ẹ máa rò ó slow ni ọlọ́wọ́n bá ń gbọ́ ó ti bóyá ẹ̀rí dáadáa ó lè má kú ó lè jẹ́ kó slow lásán ni. ọ̀nkú ah, ṣọbẹ́fẹ́ lọ́ọ̀dù Máníjà ní you should have given a fuck, okay? I yeah, can help you. like, seriously. Yeah, okay. Oh. What's that? Okay, mo tán lọ́rọ̀ lọ́la gbèrè. Mo tán ọjọ́ ọkọ̀ máa ń pariwo kó máa mú tán. Tó bá yọ mí lẹ́nu wá tún gbé e lọ́wọ́. Eh. bọ́bọ́ tó bá kú obìnrin ló pa ẹ́ jọ. tó bá kú kí ló pa rẹ̀. wàhálà ìkọ́ ọlọ́mọ kí sùn kí má jì. jọ ṣé ọmọ bóyá ó máa fún ẹ lọ́wọ́ pa lójú oorun àbí ó máa lù ẹ́ pa lójú oorun pẹ̀lú pákẹ́rẹ́. yẹ́sì tó bá tún wá kú tán wọ́n tún wá ju ẹ̀ wá ju ẹ̀ kọjá lọ wà tún wá ìsìn náà náà rẹ̀. alpha and guys wàhálà ìtàlá ìkọ̀kọ̀ ṣẹlẹ̀ nítorí àwọn nǹkan bọ̀ ni wọ́n á ń gbìyànjú ẹ̀sùn tẹ̀ jọ ti máa drive wọlé lásán báwọn ọlọ́pàá ń ta kí ló ń ṣẹlẹ̀ wọn lẹ́nu kó wá pààyàn sóde gọ́dà bó obìnrin nígbà tó máa kàwáyà tó wá kọ búbù sóde obìnrin wá pààyàn ó dẹ̀ kọ búbù sóde ẹ jọ ó dẹ̀ lọ scot free ee mi ò lè sun bí. margaret alansi wọn lọ sóòtà ọkàn àtọmọdé mi wọn ní gẹ́ọ̀ kan pààyàn kan sínú rúùmù wọn akọ orúkọ sí dájú ìyẹn ti fi hàn pé bóyá ayẹnisọ́sìn ni ọ̀ bóyá àwọn àtàwọn wọn ni ẹgbẹ́ ojú ní nǹkan papọ̀ tó yẹ yẹ kó bọ̀ ọ̀gẹ̀ náà wà á dẹ̀ gba róòmù tí wàá dẹ̀ sùn. ó sọ fún mi kí ló kó ẹ̀kọ́ ẹ̀kọ́ pa sókè àti tó pààyàn. sọ fún mi ẹni tó pa sókè ẹ̀ ló gọra ẹ̀mẹ̀ pé mi ò mi ò sọ́pọ̀tì fún kàn bẹ́ẹ̀ ó ti yẹ ẹ̀ tó bá pa kó lọ́ọ́ máa lóye mọ́ já ṣiṣẹ́ iṣẹ́ ló ṣó ojú àwọn ìdájú àwọn ìdájú abẹ́mọ̀ rẹ̀. ilé ìdájú iṣẹ́ ló ṣó ojú ṣùgbọ́n ilé ìlú ṣe ti lọ́wọ́ ẹ̀. kí ni bàbá ẹ̀ ọ̀rọ̀ ramus wà á gba lọ́wọ́ tí nínú. ṣọ́fàdà mi yá ṣàlẹ̀ púpọ̀ lẹ́yìn àti bẹ́ẹ̀ kò ṣáà. epo mú mo ti rí ẹ̀dá rẹ̀. àkáǹtì ní us àkáǹtì sọ́wọ́ sọ́wọ́ ní us àkáǹtì àti àtàwọn ọmọ tilẹ̀ jọ. bí tèmi ti ẹ̀gbọ́n ṣé kò ṣe chief kọ́mọláfẹ́ tó máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó sọ pé ó máa ń tọ́jú ẹ̀gbọ́n ni. chief máa ní o the same president, ti máa sọ fún yín olóore mi kò sí nǹkan tí mo lè béèrè lọ́mọ ìtò ní fún mi and the man just died like that. Eh! ta ni máa ilé ìṣètò ìdarí ìgbòho ẹni sùúrù nǹkan tí ò tí ì yé mi ni pé ṣé àwọn ayakìlà ló lọ síbẹ̀ yẹn tí mo lọ pa chief mọ́bẹ̀ yẹn because kò yé mi. ayakìlà kan ló pa chief ayakìlà kan ló pa chief wọ́n ní kí ọ̀kan ló pa chief wọ́n ní kí ẹ̀kan tó gbọ́ aṣọ tẹ̀ ló pa wọ́n ó lè pa wọ́n tó báyìí wọ́n tún fi signature ẹ̀ lẹ́sìn ẹ̀ pé èmi mo ṣe é ah, ẹni sùn ayé yìí máa nìka o báwo ni ọkùnrin ṣe máa gbé obìnrin lọ sóòtẹ o tó yẹ pé that same girl ló máa ṣekú pa èèyàn báyẹn. àìtáyà eh, irú obìnrin wo ló lè jẹ abikani eh, chief lè ṣe tí ò lè darí di chief for God's sake àbígbẹ̀ àwọn obìnrin kan tún ti wá sí wọn pa rosco ṣé àwọn rosco gan ni máa sá fún wa báyìí. ó lè fi máa ro èyí chief tó wà ní chief yìí máa nice gan o. àjọ kò yé mi o. ikú tó ń pa ìlú lọ pa wọn o. èwo ni kó ń tó ìsọ́nà ló mú wọn lọ. Eh, animal yóò deserve àti kú at this time. ẹ kò mú from àdúrà tá a bá máa gbà lọ́dọ̀ Olódùmarè ni wípé kọ́lọ́ má jẹ́ kí a ṣe rẹ̀ torí ẹ̀ eh, ẹ ṣe ń sọ ìgàn wá pàgọ́ ewu ń ba èmi gan fún alára mi. Ah. Ah, ayé mi o. ààyàn ah, tó ṣùọ ni ṣe. Baby. Baby ló dé wọn kò wá ń bì látẹ̀kàn kò tiẹ̀ ta sí mi ò tiẹ̀ ṣẹ́ ní ti ò tiẹ̀ fífi pẹ̀lú mi kí ló ṣẹlẹ̀. kò sí nǹkan kan. àbí nítorí owó tí mo promise ẹ ni. Hmm, owó kékeré lówó kálọ̀ máa mú wa mo fẹ́ kí n bá ẹ ṣeré. mo fẹ́ ni mo fẹ́ kó wá bá mi ṣeré bíi ti wọn. kí wọ́n bá ẹ ṣeré. ṣé wọ́n ṣe mítìǹdì ni. ìbéèrè. Ah, ah, kí ló dé ṣé bẹ́ẹ̀ náà ni. báwo ni. Ah, fìlà lórí bàtà gbogbo ẹ̀ wà lára rẹ̀ ọ̀pọ̀ gbogbo ẹ̀ kó jẹ́ ká wọ bí túmù lọ ká lọ ṣáwà dà. ká lọ ṣáwà ká wẹ̀. ká clean everywhere ká wà ọ̀rà. oh my god you know nice ọmọ oh gbọ́dọ̀ ṣẹlẹ̀ ká tó bẹ̀rẹ̀ rí ara wà ní surprise kan fún mi. are you serious. yes i'm serious close your eyes. kí n dijú mi má lajú ó ń lajú. àti díjú. náà ò tí ì díjú dáadáa mo ní kò dí dáadáa. bá wọn wá lọ́kùn àti táwọn ẹgbẹ́ ẹ̀ tó kù ẹ máa pàdé lọ́wọ́ stupid gbogbo ẹjọ́ ṣe mí tì ní ìlọrin. Ọ̀run mi o. What? What? Báwo lè lè ṣe tẹ́lẹ̀? Òun àti lédì kan ni wọ́n jọ wọ́n jọ wá síbi bíi wọ́n jọ lọ́ọ̀jì. And the next thing mo dẹ̀ rí lédì yẹn tó bọ́ síta, má ìgbìn tẹ̀ ni pé àpé kí wọ́n á béèrè pé ṣé wọ́n attend sí wọn dáadáa. Nǹkan tí mo fẹ́ wá béèrè nìyẹn ni mo kàn bá mo kàn bá máa nínú ẹ̀jẹ̀. Ṣé kò sí any traces? No I don't know but bí mo ṣe bá ń bí ni nǹkan tí mo bá náà ní tí mo fi pè ní. Bobo Bobo again? Bobo. Oh, this is serious. The same Bobo. Lord. pé orúkọ ẹlẹ́ẹ̀kan yìí sí. ewé jẹ ewé jẹ whatever mi ò fẹ́ mọ̀ ó pera ẹ ní security hotel yìí tí criminal fi wọnú hotel yìí tí ó fi pààyàn síbẹ̀ ó tún wá jẹ́ pé wọ yìí gangan gangan ló tún wá ṣí gate fún ẹnìyẹn pé kó jáde tí wọ́n bá jẹ́ni tó ní mánà ni kí wọ́n tó ṣí gate kí ló yẹ kí wọ́n kọ́kọ́ ṣe kò yẹ kí wọ́n kọ́kọ́ confam àti àwọn tó máa ń attend sáwọn customer pé ààyè ló bá mi check room yìí o ẹnìyẹn wà òkè ó ṣe yẹn kàn ní gọ́ọ̀dù rẹ̀ lọ sí géètì fún kírímìnà kó jáde. ní tí ṣẹlẹ̀ ni pé ìgbà tẹ́nìyẹn dé kọ́sítọ́mà ni kírímìnà ò kí n kọ́ sórí ó nù fẹ́ lọ ra káàdì ni mo ṣe fún láàyè kó lọ. um anyway if i will have to say something yeah mo fi rí i pé máa yóò ní much fault you get because customer lè wọlé kí lè jáde at any time èèyàn lè so but my advice is that ẹ ṣe jẹ́ kí a lọ continue investigation wa what do you think. bọ bàbá pẹ̀lú iṣẹ́ tẹ̀ she, oh, you can share kẹ́ my láti máa because that is the reason why you are here gbogbo ètò ìsọ yìí is rubbish rubbish ni okay? kẹ̀dẹ̀ máa wo adìyẹ ńlá gùn ìyá rẹ̀ ni ò dẹ̀ kọ́ mọ́ o. keep short short you are still talking wọ́n correct ẹ̀ o sì ń sọ̀rọ̀ you still have the the the the girls to talk why. tí n bá rí i pé o padà mọ́ ń pa ikú ẹ nìyẹn torí gọ́ọ̀tì tó ní tó fi ṣí gate fún criminal mi ò mọ̀ àmúdẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ fún mi pé ìwọ bàbá ìwé jẹ́ ọ̀ tẹ̀wà are you getting me wọ́n ti sọ pé kọ́sítọ́mà ni ó sọ pé òun fẹ́ lọ ra káàdì tó ti yẹ àmọ́ máa jọ ẹ lójú o bá tó máa sọ̀rọ̀ sìn ó ní adìyẹ ńláàgùn ara ẹ̀ ni ò mọ̀ kí ni tiwa pẹ̀lú adìyẹ ńláàgùn tí irun ara ẹ̀ ò wà mọ̀ àti pé pàápàá tí n bá padà wádìí tí n bá rí pé o mọ̀ ń pa ẹ̀ tí mo rí pé o mọ̀ ń pa ẹ̀ ha my god. because I don't even know. èmi ewé jẹ́ ọmọ orí bóògùn jẹ níbi ìbáyìí ṣé ẹ̀dúnú ṣáwọn ọlọ́pàá yà àwọn agbófinró yìí ṣé ò rí identity mi. Ah, manager right azena ti arrange bí a ṣe fẹ́ gbé òkú yẹn kúrò nínú hòtẹ́ẹ̀lì yìí. ohun tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ ni pé tí a máa fi gbé òkú yẹn jáde kúrò nínú hòtẹ́ẹ̀lì yìí ẹnì kankan nínú yóò gbọ́dọ̀ fi hotel. yìí sílẹ̀ and kó dẹ̀ pé gate máa yín sì kó jẹ́ kó mọ̀ kó ti gate yẹn kéèyàn kankan máa wọlé kéèyàn kankan dẹ̀ máa jáde ṣùgbọ́n mi ò sọ fún ẹ. officer gbogbo nǹkan tẹ́ pátápátá mo ti gbọ́ kẹ́nìbọ̀dì ṣáà máa wọlé kẹ́nìbọ̀dì má jáde. yes of course. ẹ má worry má carry out information. okay. but ma èyí lè kó jẹ́wọ́ fún mi náà so ẹ ní ìpè mi ní lọ́lé mọ́lẹ̀ ní báyìí. wí sọ̀rọ̀ o gbọ́ ọ̀pọ̀ tó sọ ni ah, ah. whether you are on or off o lè jáde ṣó ti yẹ tó bá ṣe máa jáde not now. ẹ jọ̀ọ́ ọ́fíìsà èmi mo ti resume ṣiṣẹ́ láti àná so èyí ni hàn fún mi èèyàn tó yẹ kó resume lẹ́nu kò wá síbi iṣẹ́ torí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ṣé èmi ṣé mo lè lọlé torí èyí ni wọ́n fún mi. o fi ìpá wa ṣeré mi rà tell me something you think we came here to play? a sọ wípé none of you guys should leave this premises You are asking stupid questions. ẹ wo ọfíìsà ẹ má dá wọn lóhùn ẹ ṣe má ṣe bí àwọn ọmọ tí wọn kọ báyìí wọ́n ní kẹ́nìbọ̀dì má wọlé kẹ́nìbọ̀dì má jáde ẹ̀rí ẹ̀yọ́ lè kí lẹ gbé sílé tẹ́fẹ́ lọ mú abẹ́ mọ́ pani tó kù ni òkè ẹ máa lọ́lé kọ́kọ́ yín mẹ́rin tó fẹ́ kó ṣe ti gbọ́. àlejà ó dà pé àwọn èèyàn èyí wọn mọ nǹkan tí wọ́n implicate ara wọn sí tó bá kán bá mọ̀ ni wọ́n ní sọ fún mi pé àwọn lọ́lé àníyí tó bá gbìyànjú nu yín pé òun lọ sílé tó bá gbìyànjú nu yín pé òun lọ sílé tó máa fi parí nǹkan tá à ń ṣe ń bì ah, mo máa jọ́ lójú àmọ́ mi ní san nǹkan tí mo máa ṣe. so ó bẹ́ sà kẹ́ má act for it. ṣe ti gbọ́ ẹ̀yin ò lè yí ká. oh oh my god. Chief. Yes. Shall I la bá yín? gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí màá bá mi sọ yẹn pé kí n nà wá ọmọ tó dàbí èmi báyìí pé kí n gbé fún yín òun ló dílé yìí o ẹwọ ní tó wà wájú mi ọ̀rẹ́ mi yẹn Ṣadé lórúkọ ẹ̀ òun ni mo gbéra fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ wípé ọ̀rẹ́ yín ni mo fẹ́ bí mo dẹ̀ ṣe wà yìí mo ti di ejò àìjẹ fún yín mo ti di àgbàdo nígò tó yẹ pé àwòmọ́jú báyìí ń fẹ́ di yẹ so mo ṣe gbéra fún yín ṣé bó ṣe ń wò yẹn mi ò ní nǹkan tí fẹ́ kó ṣe tó ń ṣe fún yín bó ṣe wà yẹn ó ṣe lèmi gan fúnra mi lọ tẹ bá lè bá mi tọ́jú ẹ chief ah ẹ gbádùn ẹ that I am sure Ṣadé that's chief chief that's my friend Ṣadé chief <laughs> nice meeting you. It's a pleasure. Okay. Mm. Wonderful. Baby girl. You look pretty sweet. Thank you very much, sir. Ah, ah. oh, ọmọ ló tó You know what? Um, let me start by introducing myself very well to you. I'm very, very responsible, nice, wonderful chief of a high caliber. àwa ń ṣe àwọn chief wẹ́pẹ́wẹ́pẹ́wẹ́pẹ́ yẹn ṣé you understand and I want to tell you one thing mo máa fi gbogbo nǹkan tí mo ní mo máa fi appreciate ẹ I'm, I'm very sure she, she, she knows what I'm saying you have the quality àdéhà bí mo ṣe ń wọ ẹ̀yìn ó ti dùn jù and sincerely speaking ọ̀sẹ̀ kan lé ní àwọn òbí kò wà pẹ̀lú mi bíbá yìí. chief ní àgbàlá mi bíbá yìí. my chief. can't you see how big it is. Mm-hmm. ọmọ jọ mo bẹ ẹ ní nítorí Ọlọ́run wà pẹ̀lú mi bíbá yìí a lè ṣe kí ni fàájì unlimited fàájì unlimited ọmọ. ìbò ah! kí ló sọ ìbúlọ sí ìsìn kí ni gbogbo tíráṣì yẹn kí ló ṣe bẹ́ẹ̀ fọ́ ọkọ mi. Bro, ẹ mi ò láì nǹkan tó ń ṣẹlẹ̀ bíbáyìí o as a matter of fact mi ti understand nǹkan tó ń ṣẹlẹ̀ bíbáyìí ni kí ni gbogbo rọ́bì ṣì ẹ ṣe máa fọ́ kúrò mi torí kí ni. Oh, Chief, ẹ má bínú sá my fault. Ṣadé kí ló ṣẹlẹ̀? Àmì ah, ìfẹ́ yẹn fún kí ló ṣẹlẹ̀? Àwọn ah, ò nílé yẹn náà. Wo bí ṣó fẹ́ gbọ́? Chief ń ṣe ẹni tó lè rìn fẹ́ o. Mo ń ṣe ẹni tó tẹ̀lé wọlé ètò rárá wà á take it easy now. ó dẹ̀ ní kí n take it easy bá chief ẹ̀ sọ̀rọ̀ náà ṣé mo jọ aṣẹ́wó lójú wọn ni do I look like a prostitute kí ló dé embarrass mi báyìí kó dá náà. ó jẹ ẹjọ́ tó yọ náà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ẹjọ́ mi ni bó ṣe wà ẹ̀kọ́ ọmọkùnrin báyìí là ń bọ̀ nǹkan ni kò jẹ́ ká jáde ni but don't you worry màá bá yín ṣàlàyé fún dáadáa ṣe the next time tó máa fún máa rí báyìí gbogbo ìjà ló máa bá fún trust maybe maybe nítorí bóyá first time tá mm. pàdé rí. ẹ wo chief ẹ jẹ́ kí n fún yín ní last warning ṣé tó bá di ijó mi bẹ́yìn tí ẹ bá fẹ́ bá obìnrin sọ̀rọ̀ ó yẹ kí n máa fóbìnrin respect ni èdè wọ́n sáyé fọwọ́ pa mí lára kí ni gbogbo yẹn ṣé ẹ sọ fún mi pé ẹ lọ́ọ̀bù mo sọ fún yín pé yes ni. mi padà pé ń padà mo ṣe kankan lọ́wọ́ máa pé ń padà sí i wò mí àmọ́ tí mo fẹ́ fún ènìyàn ọ̀dọ̀ tó ń pè é máa bá yẹ jẹ́ sílé ṣùgbọ́n lẹ́yìn alẹ́ àná yẹn wọ́n fi pé fáì ìwọ fàájì ìṣúná lámẹ́ ẹgbẹ́ ká tún ṣe kí ni ká tún káwọn ọ̀sẹ̀ mú kàn wọ́n lé èmi àti èèyàn mi wá fi pé wẹ́ lábẹ́ alága àti gbogbo orí ó mọ̀ ká káwọn ọ̀sẹ̀ mú tó mí brain lẹ́yìn láti ja àwọn ọ̀fadà tí ò ṣe kí ni ọ̀fadà tí ò lè pàkúta. oníkú náà yí ẹyí ẹyí oya ẹdùrù fún bàbá yín bàbá ọmọ. ara wọn yìí ara wọn yìí ní ọkàn ẹ tó bá yẹ kó mọ mi sí ló yẹ ara wọn ò kún rárá ẹni tó bá débẹ̀ ló máa tó mọ̀ ìyẹn kó ní ọbẹ̀ ah, tí kí wọ́n bá yí wọ́n lọ pa ẹ̀ sí kó wọ́n mi díẹ̀ sí kó orúkọ òwúrọ̀ bá ṣe ní àpẹẹrẹ gbàgbọ́ ah, lórí ìtìwọ́n lọ́wọ́ ṣe dáwọ́. wọ́n sọ bí ọ̀bẹ náà sumo bébí ẹ̀ súnmọ́ bébí ẹ̀ tiẹ̀ ìwọ súnmọ́ bébí ẹ̀ ọbí ìwọ súnmọ́ bébí ẹ̀ alex alex ẹnu mo sàmìtẹ́rọ̀ mo sàmìtẹ́rọ̀ ní sàmìtẹ́rọ̀ kò jẹ́ kí n bá bí o jẹ́ kí n bá bí o ẹ̀ ẹ̀ ẹ̀ ká sí ìjọ. Kasuwa. Ọba, padà bí ẹ̀ ṣe, ọba dáre, ìbá tó jẹ́ nígbà tó kàwé náà lápá. yé ah! kíló dé kí ṣe. ìwéèrè burúkú ni kíló ká lè gbóná bẹ́ẹ̀ tó ní fífà ni èdè gbogbo wa ní fífà gbogbo ká lè gbóná tó yẹn mo dẹ̀ àṣọ ọ̀pọ̀ ọ̀rẹ́ mi ò dáìbì láì tán èsì èsì ló máa gbé ẹ níbi láyé tó gbóná báyìí ló máa fọ ọkọ mi bẹ́ẹ̀. bá a bá a fọ ọkọ mi o ọmọ ọkọ mi. ó sọ fún ẹ. ó ti fún mi lówó. máa gún lọkùnrin nídìí ló ń ṣe kankan máa kó wò lọ. kí n máa mọ̀ wọ̀ hmm kò ṣòwò ni problem ni o. kí ni problem? kò ṣòwò rárá o kò ṣòwò kí ni ìyìn o yes of course. kí ni. yes of course. Ah. ti já sí pípọ́ ni kò sọmọ nàìjíríà mọ́ ní kò ṣòwò kí ni yìí ó mú kọ́tọ́ sọ̀rọ̀ ó ní sórí burúkú o wọ́n sórí ọ̀rẹ́ mi tó gba báyẹn mo ṣe tírí sàn tó bá wà padà wọlé tì í bí àwọn máa dùn mí bó ṣe fẹ́ lọ ṣe wá sọ òun yẹn ẹ lọ́kùn tán láyé kò wọlé tí òun kò fè mí lòun ṣe ló ṣe kò ṣe mo dúpẹ́. mo gbàwé mo gbàwé. mo gbàwé ọ̀gá mi ìmọ̀ pọ̀ pé dáadáa ojú ẹ̀ kan òjòjú wáṣíwáṣí àṣírí ò lè ṣe. Check ká wallet now. mi ò wọlé because agreements were ní We automatically wọ́n ti the wallet. so now we check your wallet. Well, wò ó ṣe rí nǹkan tó ń sọ yẹn mi ò láìkè báwo ló ṣe máa gbé mi wá sínú compound mi tó leave wallet. Ah! wọlé ah. ṣé mo gbé nǹkan sínú ilé tẹ́ pé mo fi ń pamọ́ ni. ẹsẹ̀ òótọ́ ni pé ó bá kọ́ mo ṣàlàyé movement before and when the first time tí màá wá síbí ẹ̀ kò ní proper kí n kò wọlé bẹ́ẹ̀ kí wọ́n á tún ní ẹ̀ mo tún kọ́ jù lọ ìwà àwọn ọ̀rẹ́ máa rí bákan náà but what would do is this ibi tí mo lọ yẹn jẹ́ kí n lọ kí n dé kódà títí àmọ́ àti máa ti parẹ́ bẹ́ẹ̀ títí tí mo yẹ padà wá náà má dé gbogbo yín jáde Are you sure? Trust me. All Come on. And um, one more thing. Sábà <coughs> ti fẹ́ jáde. O hmm? ní wọ́n bí tó wọ̀ yìí o. Ṣé orí kìnìún tó kó sí tó fi dá gbogbo sókè yẹn? Hmm? Hmm wò ní wọ̀ àwọn ilé fúlásọ ní náà àtìgbé mi wọ ẹ̀sìn gbé mọ̀ kàn wọ ẹ̀ lókè pé ah. mo ti ẹ máa wọ ni. first of all it's introduction my name is Kayode Majele popular known as a person ẹ má bínú o ìjẹ́ tí ẹ̀yẹ́ ní sọ fún yín pé ẹjọ́ Barclay W. Barclay W ọ̀gá whisky whisky. oh NKW. Yeah, yeah. Wọ́n lẹ bárúkọ jẹ́ tó yẹn. <laughs> Yeah, man. Wá mú yẹn wọ̀n ni. <laughs> Eh, ẹ ọ̀nkú, ẹ má bínú o, ẹ ti wẹ mọ́tò ọkọ̀ ṣòro fún ọ̀ṣàrà lélẹ́yìí o. Ṣé ẹ rí mi rí? Ah, lóòótọ́ kìí pé mo ta tààtàrà o ṣe ń gbọ́ àmọ́ ni ẹni ò ní dí méjìlá kíló bíìlì ó lè dá mi lójú pé mọ́tò lẹ ọkọ̀ lẹ̀ mí wò yìí ẹja sọ clearing and forwarding ló máa ń gbé wọlé ní bọ́dà ìdí ìwòkọ̀. ọ̀rọ̀ ẹ ti yẹ dá kọ́ ṣètò fún. ẹgbà. kò ní tán bẹ̀ àbùdí tó lóko àbùdí tó lọ́sà jẹ́ kí ẹ̀yìn àdán ní bá fò kò ní forí sọ kò ní forí sọ̀kọ ẹ̀rù tó tó olúwo tó fẹ́ẹ́ tètè bọ̀ ẹ má bọ̀ ẹ má bẹ́ẹ̀ ẹ má tẹ àti sáà tẹ̀síwájú. thank you sí òun bọ̀bọ̀ yẹn ó ti fẹ́ jẹ gbogbo etí ẹ̀ tán tó bá yá sáré kò sí nǹkan tó ṣẹlẹ̀ wọn ò ṣe nǹkan kan fún òun ta. ìgbà tó fi wọlé ìsìn wàá ní bó ṣe máa pretend pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun. tó dẹ̀ ti bí ẹ̀jẹ̀ ló lé lẹ́nu pọ́n. ló pretend ju àgbà yìí. wọ́n fi ilẹ̀ jẹun ọ́ pé wọlé. <laughs> ọ̀rẹ́ ni èrè mi. Ah, ògbó nǹkan rè ṣẹnu wúlẹ̀ irú nìyẹn obìnrin ló ń ké sí. Ah, ah, ọ̀rẹ́ ó sọ fún wa èyí ó sọ fún yẹ kó kò bọ̀. bóyá ló mọ̀ ah! ó ga gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ láàrin kí ló wá dé tó ìjọ kó wọlé. máa tún jẹ́ kí ìyẹn wọlé ẹ bọ̀ ṣé nǹkan tẹ́ ní kí mo fẹ́ sọ nípa ìyẹn bàbá mo fọ́ mi. ṣé olùpọ̀jù ń dùn wá. àbáwọ̀ lẹ́tí ń gọ́ọ̀mù jù ó rò pé àmọ́ yọjú àríwó nǹkan tẹ́ ṣe fẹ́ ṣe ń kí sàrà yín tẹ́ lọ́mọ ẹ tó ah, ah, àbí yóò ṣe fẹ́ pàbùkù nígbà tó fẹ́ ṣe léṣe ni. ooo sí nǹkan tẹ̀yìn jókòó síbi báyìí tẹ̀yìn sọ ni àbí gbogbo mo ṣe ń hàn ọ̀gẹ̀ tí mo kí ìṣe gbogbo ẹlẹ́yìn rí ok kò sí problem o mo kò fẹ́ kí n understand wípé tí mo bá ń la ọbẹ̀ ẹ̀bẹ̀ as in tí mo bá jókòó tí mo ń jẹ ọbẹ̀ ẹ̀bẹ̀ tí mo fẹ̀yìntì tí mo ń jẹ gbogbo adùn bẹ̀ ṣé ẹ ti rí ẹ kò rà fún mi lẹ̀ láyé mi àmọ́ tí mo bá ti ń jẹ ìyá bẹ̀ tí wọ́n wòyí tí ti gan yín lápá káyọ̀ máa tẹ̀lé mi lónìí. lórí kí ni so àwa jẹ́ bullet proof tó ń fẹ́ tó ń fara gbọ́n ta àbí bẹ́ẹ̀ kọ́ kò fọ́ ní ìwọ̀n ṣá. mo ti gbọ́ ẹ ẹ ṣàdúró tì ní ṣáà ẹ ní máa wò mí rìn ẹ jẹ́ kí n máa lọ tí mo sọ pé ní èjì àpòkó tó tó ní yìí ó sì. ó gbádùn. Hmm, kí ló bá ta bá ń gba àrùn jẹkẹmọ tí ìyẹn bá jẹ wá àwa gbé sí ilé ṣé mi sọ fún ẹ. kí ló bá dé ò sọ̀rọ̀ kí ló bá dé. òun ló bá dé. Ah! ọmọ ìyá o ti ẹ̀rọ ọmọ yìí o bá mi sọ̀rọ̀ send the picture jàre fún picture sẹ́ǹdẹ̀ bí wọ́n tẹ̀ sẹ́ǹdẹ̀ kan kí n fẹ́ fi ṣe èmi kàn gbé ń dààmú mi ò fi wá sẹ́ǹdẹ̀ bí wọ́n sẹ́ǹdẹ̀ kan kí ẹjọ́ kí n fẹ́ fi ṣe kí n dé pẹ̀lú tẹ̀ ẹ jẹ́ ń gbádùn mi fi ṣe. ọ̀rẹ́ jọ fún mi níwà ọwọ kí ètò wà lẹ́gbàá yẹn. ní kíláàkà àwọn ayé tí ìbá ní nọ́mbà kéde rí fún yẹn kó pa mi. mo ní us account kan fẹ́ kó bá mi ṣiṣẹ́ sórí ẹ̀. ṣọ́ọ̀bù ṣe ẹ̀ ni o ò mọ̀jú kó máa sẹ́ẹ̀lì nọ́mbà kó máa gba nọ́mbà yẹn kan lọ ẹ̀yìn kan bá ẹ ṣe kíní ni. tó yẹ sórí iṣẹ́ tí lọ́ba ẹ̀ ṣe yẹn ṣùgbọ́n gbọ́ thirty percent èmi bẹ́ẹ̀ o. nígbà tó fẹ́ lánàá èmi á rẹ̀ kó thirty percent iṣẹ́ tí mi ṣe fún ẹ wà nígbà gbàgbogbo ìṣẹ̀lẹ̀ ten percent lówó ẹ̀ ten percent lówó ẹ̀ of which o jẹ́ mi ló kàn tẹ́lẹ̀ gan so tẹ́lẹ̀ ẹ̀ gbọ́dọ̀ má gbà tó bá ṣọ́ra ẹ̀. kí ló máa ń ṣiṣẹ́ torí pé ẹ náà ṣùgbọ́n ẹ̀ kò máa sọ̀rọ̀ tó ń sọ ẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀. ẹ̀hẹ́ ọ̀gá adé wà fún àbí ìṣẹ̀lẹ̀ ní tiẹ̀ èmi ti wọ́n wò pé nípa àjọ wà lẹ́yìn ká gbórí wọ prime stone. ẹ prime stone náà máa dà ó máa dà at least ó ṣáà mọ̀ ọdún báyìí ṣẹ́ déédéé yẹ kó lásìkò ìgbádùn. ah parish náà wọ́n wọ́n ní yọ̀bẹ̀ ìyẹn all those things yes àwọn ah, parish náà a lè sún látàárọ̀ wà sún ìdàrẹ́ rẹ̀ kódà a lè fi láti sún ìlú. òmù eh. oh, adégbàgbé lọ sókè inú náà lókè àlọ́ṣayé. ó dókè àwa lọ gbójú sókè. wọ́n náà ti sún mi ní wọn àsún ìdọ̀rọ̀ alẹ́ irọ́ irọ́ wọ́n máa ń sọ pé wọn kì í máa sún ìdálẹ́ náà pé seven o'clock ni wọ́n ti máa stop sún mi. ló ń ṣe ọmọ gbàgbọ́ pé ìṣẹ̀lẹ̀ night one prime stone. ah ó kì í dúró fún ẹ. Life lifeguard wọn wà on standby wọn lè kí wọn sinmi pool ọ̀sán máa òru máa ń dàbí ọ̀sán ni. ọmọ ni wọn sún nǹkan ìwé o kí tí wọn lọ rí ọ̀kadà tí òkè pàkúta tó bá lù wẹ̀. ọ̀kadà tí ò pàkúta. ó mọ̀ pẹ̀lú àwọn ẹja tó. ó sọ pa pa pa pa pa pa ọmọ. ṣé wàá pa. kí ló dé kí ló ṣe ẹ́. sórí nǹkan tó ṣe mí lọ́wọ́lọ́wọ́ báyìí ó dàbí ìgbà pé kí ni ọmọ máa jóyàn ni ah, bẹ́ẹ̀ ló ṣe rí lára mi. bíi ti báwo. kojú ìbílẹ̀ ló gbé àdúrà tó yẹ kí ẹ̀dá máa gbà láyé ìlú gbé ọlọ́run máa jẹ́ kó òun ṣe rìn sórí tó bá wulẹ̀ jókòó sínú ilé ẹ̀ tó o wà á lé pẹ̀lú fọkànbalẹ̀ ẹ̀gbin orí burúkú ò ní wọlé wá báyìí. tó torí ẹ̀ ló ṣe wá wà mọ́ dí báyìí tó kájọ bíi pé nǹkan kan ṣẹlẹ̀ àbí èèyàn kú àbí kí ló dé kí ni nǹkan tó dé kí ló ṣẹlẹ̀ gangan. Ah. ìwọ kí ló fi ṣe é bí ọmọ ìjòyè mo ń sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe mí lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń dùn mí wọnú egungun ní ẹ̀kú tí mo pé mi ìjókòó orújókòó báyìí rí o lè imagine pé bọ̀bọ̀ wèé tí mo lọ báyìí bọ̀bọ̀ yìí máa fojú mi wọn máa bọ̀ kò sí nǹkan tí ò fojú mi rí tán ìjọ gbà pé bí mo ṣe rí bọ̀bọ̀ ìwé abọ́ yìí olùkè ò tó hands pé àwọn big boys tó wà ní town ni àwọn tó ń paint town ni red láì mọ̀ pé eléyìí bàbá olóòórùn ayé gidi ni ọlọ́run tó bá rí gbogbo fún pàkejì tó lè gbé wa mo rò pé àwọn obìnrin nìkan là ń pàkejì ni ní ìmọ̀ páwọn ọkùnrin gan-an wọ́n ti múṣẹ́ ibi bí ẹni mu bí ìṣẹ́ ìbẹ̀ lójú pọ̀ ṣé wàá fi gbọ́ mi ìyẹn dùn mí owó ìbálẹ̀ ló yá o mi ì dẹ̀ negotiate pẹ̀lú ẹ̀ ìdí ó dà pé mọ̀ pé ẹni tí rí pé èèyàn gidi lélẹ̀ má jẹ́ kí n tún ṣé nígbà tí bọ̀bọ̀ ẹ̀ tó máa bá mi tó máa bá mi lọ lórí ẹlẹ́ǹkì tó lọ lórí ẹlẹ́ǹkejì ẹlẹ́ǹkẹta ẹlẹ́ǹkẹrin ẹlẹ́ǹkarùn ẹlẹ́ǹkẹta ah, ló ń ṣẹlẹ̀ ìyá kan ló bí mi kọ́mọkùnrin má pa mí. Ah! iṣẹ́ tó le nìyẹn iṣẹ́ yẹn yí gan nìyẹn. Ah! wo ó kúrò òkú yìí torí pé wò bọ́bọ́ yẹn kò dúró báyìí báyìí ló ṣe dúró ìṣẹ́jú ìṣẹ́jú ni mò ń wọnú restroom mi ò bẹ̀rẹ̀ sí fún gbígbóná mọ́ ni hmm. mo fi ń bà á pé ah hmm. ọmọ ajé ti sọ hmm. láì mọ̀ pé ṣìgìdì mi ti tẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé nígbà tó lórí bá pè máa gbogbo bá máa rí díẹ̀ fún mi one thousand five hundred. mo gbé ìyá jẹ́ ẹ̀gbọ́n mi o ah mo gbé o one thousand five fún six round ẹ̀mẹ́fà gbáko olórí burúkú gidi ni ìyẹn náà tètè sọ fún mi kó pè mí kí sáré bẹ́ẹ̀ lọ sí kẹ́tù kí ló bẹ́ẹ̀ pẹ̀ àwọn saipon àbí kí sáré lọ sí ṣọ́múlù kí ló bẹ́ẹ̀ pẹ̀ àwọn májìyàgbé ẹ́ à àbí kí tiẹ̀ wọ́n tí wọ́n dúró sí gbogbo ìkòròdú yẹn kí lọ sí gbogbo abúlé ẹ̀kọ́ bẹ́ẹ̀ kí ló bẹ́ẹ̀ pẹ̀ àwọn tẹ́ríkò àwọn olórí burúkú ni. wọ́n gbúrò mi níwájú àwọn yẹn o ṣùfẹ́ pa mí ni ṣé o kò mo ṣe mo ṣe ní hope wípé gbogbo pákéjì tẹ́kùn ti lò nígboro tí wọ́n máa gbé déwájú àwọn èèyàn wá ṣe máa wọ wípé ah, mm, mm. ọbẹ̀ yìí ṣì sàn síbẹ̀ ni gbé o ìyá jẹ o ìyá jẹ pákéjì ìyá gidi ló jẹ wọ́n bá pákéjì ìyá rẹ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ fà wọ́n fọ ẹ̀fọ́. bí mo tẹ̀ ṣe dúró tó ṣe rí ń wí babe you look so sexy. irú oúnjẹ tó o máa ń fẹ́ lélẹ̀ irú ọmọ tó o ń fẹ́ lélẹ̀ pé ah bí mo ṣe rí ti sátọ̀ mi rí báyìí òun so love me die i will take care of you i will make you happy inú tèmi náà dùn bí mo ṣe the girl is good nínú mi dùn láì mọ̀ pé nǹkan sọ̀rọ̀ ẹ̀ máa fojú mi rí ara mi ò ní kò ní gbà. má wọrí shit happens. Eh? ṣé orí ìwọ tó gba one five fún six million. ọlọ́run àwa ṣe kíni á bẹ̀ ṣe kíni á promote ẹ̀ wàá gba fifty thousand fún one rand wàá gba hundred thousand wàá gba two hundred á tún wá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún ẹ. Ah! màá wá mú ẹ lọ sí ilé mi nílàrò ìlàrò kó wá lọ mú ti àwọn olóríire èèyàn àwọn ọlọ́rùbáríkẹ́ èèyàn àwọn tó ń tú ayé èèyàn ṣe àwọn wẹ́dẹ̀wẹ̀rìṣà tó ń wẹrí ọmọ wò ó kí wọ́n mú ẹ lọ sọ́dọ̀ àwọn díndín sùn ẹ ṣe pàdé àwọn ẹja sọ wàá dàbí òyìnbó ẹlẹ́mí àmà fọwọ́ báyìí kó tó fọwọ́ kùn ẹ̀. ilé ní tèmi kò ṣe lè ní mo máa ń gbọ́rọ̀ ní bọ̀bọ̀ kan ṣó lè bọ̀ nínú orúkọ ìwé ìwé ẹgbẹ́ dání gan-an eh. wọ́n ní wo wọ́n ní tó bá déwájú bọ̀bọ̀ yẹn tó bá ṣọ́ra ọrùn abú ẹ irú ọmọkùnrin yẹn kò mo fẹ́ kó bá mi wá bá mi pé ọ̀yìn bá ń pè lórí fóònù sọ fún pé mo fẹ́ ṣe ìrìbò ìwọ̀n nǹkan kó. báwo rí fi gbogbo sẹ́yẹ sílẹ̀ fèmí wo ọwọ́ kan báyìí ni màá pàfà wo àfa àmọ́ bó ṣe ń to gbogbo àwọn iṣẹ́ yẹn wọlé kò sí wèrè. a sọ gbogbo wọn láwọn yẹn gbogbo àwọn fìtà. ọ̀sán òun. ìwọ náà yá wa. ṣé rẹ mo mọ ẹni tó wà lójú ọpọ́n wa. o ṣé kò ṣe mo ṣadé ẹ. ẹ nà ó ọmọ ọmọ ẹ ló ń tọ̀pù líìgì báyìí kò sẹ́lẹ̀ mi ọmọ yẹn o sẹ́lẹ̀ mi tẹ̀ ní kó máa bọ̀ lé ìwé kó máa bọ̀ bí kó wá gbá ìwé káwa wà ní wò ká gbé lọ sanfid kò yẹ ìwà ni ara o àwọn ọlẹ́gbẹ̀ẹ́ máa wo bákan kìnnìkan kan kan ká lọ sí playing ground àgbélágbàmọ́ra kára yẹn gan ló fẹ́ ìyẹn gan náà ìgbé kan wà ní ìlú sáà. ọ̀rẹ́ wa ṣé tó bá ti di ọ̀rọ̀ olóbìnrin dé as no man take ẹ̀ serious bí n tó fẹ́ ṣe jam ṣé ó gbádùn ṣá. nígbà tí mi ò kí ń ṣe bíi tiẹ̀ òkóbó obìnrin ọgbọ́n nílùú ayé tó bá ti dàwọn nù dayé ẹnu nìyẹn a máa kó wọn mọ́ra ni kò yẹ bó ṣe ń lọ ọ̀rẹ́ wa jẹ́ wàhálà máa sọ fún ẹ̀ àgbo ẹ̀ wà. ó ti máa ń sọ̀rọ̀ mi fọ̀rọ̀ tí ẹ lẹ́nu jẹ́ ká kọ́ sọ lé ìná wá má gbọmọ ṣadé wa sun gébí yìí o ṣòro tẹ́ ẹ̀tẹ̀ra ń lọ ẹ ní karama fèsì àkarama lọ síbẹ̀ ọmọ ẹ bàjẹ́ rúdù kan bàjẹ́ jọ owó òsì lọ bí ìfẹ́ rí nílé ìṣubọ̀. rúdù. yes. nígbà tó bèrè nọ́mbà ọ̀rẹ́ tí o fọ̀rọ̀ ti rúdù sí yẹn. Ah, bọ̀bọ̀ ah, yìí àná alábòsí yẹn ṣé kò tí mò ń bá ẹ sọ lùsọ yìí ọ̀rọ̀ nọ́mbà òṣìwò wá fún mi gan mi ò ní fẹ́ kí ni fẹ́ fọ̀rẹ́ ẹ̀ ṣe. bọ̀bọ̀ bá ń bọ̀ láàárọ̀ là bá mi ká náà máa jẹ. tó bá lè rí tu yàrá gbọ́ àwọn fada ní òsùn fada nínú àná. ẹ tọ́ sí ìgbésí. ọwọ́ yìí ọwọ́ yìí obìnrin ló máa pa. ìyọ̀bá sì ń pè wá. Ìyáǹde. Yes, come in. If you are good looking. Good afternoon. Good afternoon. Ẹ jọ̀ọ́ tálẹ̀ bìrì o. bọ́ bọ̀ àbíkí ẹ ṣe inú ilé wa yìí. Fọláṣadé. ọkọ ìfọdíṣà ìjọba ìṣàlẹ bẹ́ẹ̀ sì jẹ òkú ẹ kọlẹ sí jẹ ohun tí wò sọ fún mi náà èmi wá mi bọ ọ. ẹ wò ọkọ ẹjọ ṣé Fọláṣadé ọ̀rẹ́ títí wa o Ṣadé náà ló ṣe jẹ. ẹ ṣe ẹ ti try láti pè lórí fóònù ẹ ṣá. actually a ti pè nọ́mbà ẹ ti ti látàárọ kó lọ ẹ ká tẹ̀sán wá sílẹ̀. <laughs> àwa gan-an láti fojú wa rí sí i ó ti kúrò nílé yìí ó ti kọjá ọ̀sẹ̀ kan ó ti kọjá ọ̀sẹ̀ kan. na week. a ti ní lọ́sẹ̀ kan. ẹ jọ̀ṣẹ́ ní ẹni ọ̀dà line ẹ̀dá ni. kò ní ẹni ọ̀dà line fóònù kan lọ́wọ́ ẹ̀ láì kọ̀dọ̀ ló wà ní ẹ̀yọ̀kan ẹ̀ náà nù. ṣẹ̀rí tó bá pẹ́ ní ẹni mẹ̀sì tẹ̀fẹ́ kaba yín dìlíbà àá máa sọ fún tábà lè ti sọ fún ó máa gé back sí níṣẹ́ tí bọ́ fún. irú ọmọ ẹ kò sí message. Have a nice day. ṣé ò ṣó pé kò ṣe káwọn ilé wa wulẹ̀ wò ṣe òwò kí n ṣe olè ìṣòro. wulẹ̀ wo mu kò sí nǹkan tó ń gbà lọ́wọ́ wa lù wá lálòkì kí lọ́kí kí làwọn olè fẹ́ gbà lọ́wọ́ wa. báwo ni fíṣàdé ìwọ̀n ti fẹ́ mú àwọn ọmọ báyìí ọ̀rẹ́ kò jẹ́ ká tiẹ̀ pàtó létí ṣé ṣadé ló tún jẹ́ bóbò nínú márùn ṣé bóbò kan ni orúkọ ẹ̀ẹ́gẹ́ ọ̀kan àbẹ́ nìkan tó sọ pé bí wọ́n ń pa àwọn èèyàn káàkiri yẹn ṣé bóbò ni àbí bóbò ọ̀fẹ́ ni o. bóbò náà lọ pé. bóbò àbí bóbò. bóbò náà ni. èyí jẹ́ ìwà ìṣàlẹ̀ ti bóbò. Ah, ah. ìyẹn náà ò yé mi ẹ̀wọ̀n mo mọ̀ pé ìrìn ò ṣe é predict púpọ̀ máa ń rìn ní ẹ̀rá dáadáa náà ni bí ó bá wọlé náà ló wọlé. ojú àwọn ọ̀gá ìgbóná tí mo rọ àwọn ìdíkù ìkan rí ni. Ah! Ah! ojú àlè mi o. bí ẹni ṣe pa ọ̀rẹ́ wa yìí ìbànújẹ́ ló jẹ́ fún wa ọlọ́run bá ń bọ̀ tí same gbogbo tá a sọ̀rọ̀ nípa yìí mo ti gbọ́rọ̀ ẹ̀ rí mo fẹ́ lọ rìláàsì ó tẹ̀kù òde ọkọ̀ ìgbà tí máa débẹ̀ mú gbogbo ní wọlé payọ̀ wọn nígbà tó pa tó kọ bíbò sí lórí nígbà tó pa ọ̀rẹ́ wa náà ó kọ bíbò sí lórí ó ti yẹ yín mẹ́ẹ̀ àwa fẹ́ kó fi tiwa akẹ́kọ̀ọ́ fi dófin ẹ̀gẹ́ ẹ̀kọ́ tí mo jára ti sọ títí rèé wà ẹ̀yin mú ọ̀dọ̀ wa lọ ẹ̀gbọ́n wa lẹ̀yin jẹ́ ẹ̀ mọ̀ yàn gan fẹ́ ká tíráàkọ̀ mọ̀ ẹ̀ jàkúsí lẹ́yìn kí n mọ̀ pé òun àti ike mọ̀ ni àwọn ti jọ lọ sílé gẹ́ẹ̀rin ó lóun mọ gẹ́ẹ̀ bọ́tẹ́mi mọ gẹ́ẹ̀ mi ò rí rí mo ti rí àjọyọ̀ lọ sílé rẹ̀ máa ti ké mọ̀nà lọ síbẹ̀ dáadáa tí mo mọ̀ tí mo mọ̀ dáadáa. a ti padà sílé yẹn wọ́n jẹ́ ká understand pé kẹ́yìn wálé ó ti tó bí ọ̀sẹ̀ méjì that means pé ó ti mọ̀ pé wà á ti máa wó òun ó smart gan bẹ́ẹ̀ ṣe máa help wa tá ṣe máa rọ́mọ yẹn mú tá ṣe máa fà lọ ọlọ́pàá lọ́wọ́ nǹkan tí máa fẹ́ gbọ̀ngàn látọwọ́ ẹni bọ́tẹ̀ ẹgbẹ́ sọ ìrora yín di Saheed Àyìnlá làwà báńsì ẹ máa kóbìnrin kóbìnrin kóbìnrin kóbìnrin kóbìnrin kóbìnrin sáyé ojú ọ̀rọ̀ ẹ̀ ti fi ṣe fún ìfàṣọ àti ọmọ àgbà ní àgbà kí kò nídìí pé ẹ fún ní details bó ṣe máa gẹ̀ẹ́tì Fọláṣadé gbogbo bó jẹ́ phone number ẹ̀ ní àbí house address ẹ̀ òkúta. yes má bá ń ṣe. very very sure. yes i will get her bed down there. Ah, ṣé máa kọ́ tó ṣẹlẹ̀ báyìí ó ń bọ̀ ọ̀sán nítorí mo sọ fún pé ilé mi lélẹ̀ ibi tí mò ń gbé lélẹ̀ sure. iṣẹ́ àwọn àtàn láti pé kò ní pẹ́ wọlé ó ń bọ̀. ẹ tóks òṣìṣẹ́ ká púpọ̀ ọlọ́pàá àti kí ló fi o. ẹ ti jẹ́ ọlọ́pàá ṣe sùúrù wọlé wa ìyá ẹ̀ lọ láti jọ yìí àti wípé báwo ni ìwọ àtẹ̀gbọ́n mi ṣe mọ̀ra yín. ọlọ́run pè ní bíbò. ẹyẹ méjì ìjàṣà òdú ni mí mi ń ṣá ìmọ̀ fúnlùkù èmi ni wọ́n pè ní ṣáde gbogbo. bàbá yìí. wọ́n gbogbo ẹ̀gbọ́n mi ṣé èmi tẹ̀ wọ́n mo ti gbìyànjú mo dẹ̀ ti sá agbára mi gidi kan kò dẹ̀ tí rẹ̀ mi o nítorí wípé àìmọye èèyàn ni mo ti mú ẹ̀mí ẹ̀ àìmọye ẹ̀jẹ̀ ni mo ti ta sílẹ̀ àmọ́ mo pé gbogbo ètò ẹ̀wọ̀n yìí ó kéré nínú iṣẹ́ olúwa ààrẹ ìtọ́nà fi lé mi lọ́wọ́ ló máa jẹ kanlẹ̀ ẹ wò ó ẹ ní láti fọkàn ara yín balẹ̀ iṣẹ́ tí mo ṣe iṣẹ́ àṣekúlẹ̀ kí ni sista ọ̀rẹ́ I lose contact we used to be very close. Oscar máa jọ̀wọ́ àbúrò ìlú ìzìwò náà. Báwo ni sáfíìsì yìí? ṣe ń jà ìgbà tí ẹ̀jú méjì ló wọ̀ mí mo ń gbọ́ gbogbo boko haram o boko mi ò fẹ́ lùzì yìí. mo ṣe ìbátan mo ṣe gbogbo ìbẹ̀ náà ló bá wa o peacefully la ṣe kàn ọdún kan tàbí bẹ́ẹ̀ àárín jà àárín kankan. bọ̀ mo rí i pé ẹ̀yìn jọ ìsábìsì ó ṣòro jù mí. rèlé o máa kọ́ mi láwùsá wọ́n mi ewé náà jà wọn lù ẹ wọ́n ṣe wà yẹn wọn ò gbọ́ nǹkan kan wọn ò tiẹ̀ gbọ́ nǹkan táwọn haúsá ń sọ níbi tó máa sọ fún àwọn gbọ́rọ̀ ṣé mọ́mí lè fi máa fún fèkà bí báyìí mi tẹ̀ nígbà yẹn fún mi ti bá wà lórí ìjókòó yìí èmi ò ní lò bẹ́ẹ̀ èmi ò gbọ́dọ̀ ṣe ṣẹ́rí ṣẹ́rí this time around we need brand new car ṣẹ́rí ẹ̀gbọ́n mi yìí ọmọ fi ìyá mọ́tò jẹ mí gan o ẹ wo tí bá ní mo ní mọ́tò school báyìí ọmọ ní irọ́ o half sun ọ̀ṣun báwa méjì lẹ́jọ́ fún ní mọ́tò ẹ̀yọ kan tẹ́ni kájọ máa gùn káàkiri but bíi tí wọ́n kọ́ tí bá sọ fún pé mo lọ síbi kan báyìí tán bá ti ṣetán níbi tó wà yẹn wọn ni wọn ni dá mi máa ní ẹ àwọn òfẹ́ kí n máa dá inú campus o wọn máa ṣọ́ mi kiri wọn máa believe ọkùnrin ni mò ń lọ ẹ wo this time around ẹ jẹ́ kí mi ní ọ̀rọ̀ àdá dúró aṣá ti sẹ̀ adúpẹ́ fọlọ́ ẹ ìsìn kí mi náà máa dá rìn rìn ọ̀tọ̀ tèmi kọ́ máa lo mọ́tò tẹ kó ti darúgbó tẹ pé má ṣe wàhálà tó bá yẹ pé ti mọ́tò mi agbára ọlọ́run mọ́mi ẹ wò ah, mo fẹ́ kẹ́ la fi ń sá fún un. ẹ sá. àwọ̀ orí tó <laughs> thank you boy. bébì mi rìn àmọ́ rọ́bà obìnrin ṣì ni ní ìfẹ́ kó máa wojú ọkùnrin kọ̀ọ̀kan jẹ́ kí n ra afoṣo sí gbọ́. ẹ ká sàn ẹ jọ i'm a gentlewoman àmọ́ rọ́bà ojú tí mò ń wé mi ìrírí àmì àyè pé. ṣé ẹ̀ṣẹ̀ ni kí èèyàn wá kẹ́ni tó ti rí tó kọjọ́ mẹ́ta a wò pé àrí yín ládùúgbò àrí yín ní kọjá àwa wò pé kò sí nǹkan tá a fẹ́ ṣe ju káwá kiri pẹ̀lú ọjọ́ mẹ́ta. How you doing? I'm fine, but me inviting you now. Ah, ah, madam. I'm not expecting any visitor. Kí ló tẹ́ tún ṣe báyìí? Wọ́n ti explain nǹkan tá a wá ṣe ní báyìí fún mi. Ẹ̀dẹ̀ tún sọ ọkàn mi. Ẹ wo bí báyìí, àwa wà kí ni lótìtọ́. Àmọ́ ṣé ráwa tẹ́ ń wo àlejò tó jó nílé lọ láwa. Ṣé ẹ̀dẹ̀ rálejò tó bá jó nílé lọ? Ọ̀bọ̀, kí ló máa ń ṣe fún mi? Tí onílé yẹn ò bá máa ẹ̀tọ́ ẹ̀ láti fi omi tútù pàdé àlejò. Àlejò náà máa ra nǹkan wá ń gbà mí, àwa mú fún nílé gbogbo ọ̀tẹ̀ ẹ̀sọ́ látàwọ̀ I don't understand it. ok ẹ understand nǹkan tá à sọ. mi ò understand nǹkan tá à ń sọ. àlejò ikú là wá. wọ́n lẹ̀ síbi tó wá yẹn. ẹ wo bí. ẹ jọ ẹ jọ torí lọ. I will give you everything. Please don't give me, please. Guy, not waste the time. 잘 죽었긴 했어. 응. 야, 요거 이 was sọ response. ava ẹ jọ ń lójú gan-an ṣọ́ọ̀tì inú mi dùn gan ṣẹ̀dẹ̀ ṣe ó dùn mọ́ nínú gan-an so kò sí problem iṣẹ́ mi tún wà lẹ́ o lẹ́yìn lè. ṣé ọlá ṣe ń dúpẹ́ ọmọ mi lè nǹkan tó máa ń jábà ló jẹ́ nínú ayé wa gẹ́gẹ́ bí kí wọ́n fún yàn wọ́n ti máa ń fún yàn wọ́n ní ẹ̀kọ́ máa ń gbọ̀n mi mo ti bá rẹ́ jẹ bá inú mi máa ń dùn nǹkan méjì ni tàbá ti parí dára ẹ jẹ kí ni wàá dùn kárẹ̀ gbọ́ pẹ́ tí mi bá wà ń lẹ̀ jẹ́ ká lọ ṣe é sìnkẹ́ tí wọ́n bá lè ṣe lè lọ́jà gbogbo ọkàn yẹn. inú mi dùn má parọ́ ọ̀rọ̀ yìí jẹ́ kàyéfì fún mi ó dẹ̀ jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń ṣiṣẹ́ wọnú ọpọlọ mi ní gbogbo ìgbà most especially tó bá ti wá sí memory mi báyìí mo máa ń imagine pé ah, ṣé bí mọ́mì ṣe nífẹ̀ẹ́ ọkùnrin tó yẹn ṣé ẹ̀ṣẹ̀ ni because mo find it so difficult wípé ọkùnrin tí mọ́mì nífẹ̀ẹ́ sí jù láyé wọn tí wọ́n fi ọkàn tọ́ tó yẹ pé kò sí nǹkan tó bá fẹ́ ṣe láyé yìí ó gbọ́dọ̀ jẹ́ kó mọ̀ sí i òun náà ló wá padà ṣe okùnfà ẹ̀mí wọn tó fi jáde kúrò láyé àbí nǹkan tí mo sọ ṣe ẹ understand ẹ but anyway bí mi ṣe wà yìí o mo ti pinnu lọ́kàn ara mi mo dẹ̀ ti cross heart mi mo ti dárò ó dẹ̀ tún ti yé mi wípé gbogbo ọkùnrin kọkùnrin tó bá fi lè come across my way irú ọkùnrin bẹ́ẹ̀ àfikún gé kábàámọ̀ jẹ tí ó bá fi lè gé kábàámọ̀ jẹ mi ò ní dẹ́yìn lẹ́yìn ẹ̀ mo máa mí ṣọpọkùnrin yẹn sunkún dáadáa ẹ wo ẹ má bínú ọ̀rọ̀ mo fẹ́ sọ as a matter of fact i hate men i don't want to see them torí ti bá rí wọn ló máa ṣe wọn léṣe no pé mo lágbára tí máa fi mú wọn o mo mọ̀ pé ọlọ́run á dẹ̀ fún mi lọ́gbọ́n àtìmọ́ àtòyí èyí tí máa fi máa bring wọn down. àbúrò ilé ayé tá a wà bẹ́ẹ̀ yìí ká fọwọ́ bá ká filẹ̀ àmọ́ kò ń ṣe pípa àwọn èèyàn lóye nígbà tí wọ́n sọ pé o hate àwọn ọkùnrin jọ́n torí ọ̀nà ṣé kìí ṣe obìnrin ló pa bàbá wa ni obìnrin ló pa bàbá wa kí wọ́n àti èkìní ilé ayé bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwọn ìka èèyàn wọn ní kúrò lórí ilẹ̀ yìí bó ṣe wá sọ pé gbogbo ọkùnrin tó bá kọjá níwájú ẹ̀ wàá ṣe wọn bí ọṣẹ ṣe ń ṣojú yìí jọ́n torí ọ̀nà òbí ti pọ̀ tẹ́ ó ti yẹ àmọ́ mo fẹ́ kó mọ̀ pé kò sí bó ṣe fẹ́ dájú tó kò dájú tó ń bọ̀ wá gbọ́rọ̀ yìí nìkan. ẹ ẹ dókun bọ̀ ó dì sí. àpáyà mi wọ́n pa bàbá tó bí mi lọ́mọ yìí kó kúkú ọlọ́run àti ìgbà mi sọ gbọ́dọ̀ dájú inú mi wá dùn pé tó jábọ̀ òun náà kò dojú tì mí kò disappoint mi ó gbàgbọ́ jẹ́ ó pààyàn gan-an tí bàbá ọ ṣe fẹ́ gbọ́ pààyàn jù. àpèsè náà mo ló ti rí ipò tó wà lọ́wọ́ yìí. tẹ bá rí ẹran tí mo ti mú lórí mi irọ́ ni mo sọ. ṣèbí bí wọ́n ti padà tẹ̀. Fọláṣadé Bòbò mo fẹ́ jẹ́ kó mọ̀ dájú lẹ́ni wípé àkàbà tó bá ti dẹ́kun àti gàjà ó máa digi ìdáná ni tó túmọ̀ sí wípé èní tí mo fi ojú kan ẹ̀ ó ti di igi ìdáná. èmi ti wulẹ̀ mọ̀ wípé kò sí nǹkan tó níbẹ̀rẹ̀ tí kò kí ní òpin èmi ti mọ̀ wípé irú àyájọ́ èní ló máa wáyé you can take me to anywhere you like mi ò bẹ̀rù. á tẹ̀lé wọn lọ kò ní í ṣe o gbogbo ìgbésẹ̀ tèmi máa gbé bó ṣe máa jáde nbẹ ṣùgbọ́n. irọ́ sóòtò kúnbọ̀ ìwọ lè lanu sọ pé kí Fọláṣadé gbogbo máa tẹ̀lé àwọn lọ sí station <laughs> bóyá kò yí ẹ wípé èmi tí mo dúró níwájú ẹ mo mọ ẹ ju ìwọ tó ní ara ẹ fún ara ẹ lọ tó jẹ́ wípé ọ̀dájú ti ti ẹgán ju ti Fọláṣadé bóbò yìí lọ. inú mi wá dùn pé ní ijọ́ tí ẹ̀sìn ẹ̀yin méjèèjì máa wáyé ìjọ kan náà ló bọ́ sí fún mi. tó túmọ̀ sí wípé bí Fọláṣadé bóbò bóun ṣe ń pa ọkùnrin ń pa kékeré ń pa gbàlagbà. tí ìwọ Tòkunbọ̀ yìí náà tí ìwọ ń pa obìnrin ọmọ kékeré tí ó dẹ̀ ń pa obìnrin àgbàlagbà jẹ́ kọ́rọ̀ yẹn bá ẹ lẹ́rù torí ràkúnmí ẹrù káyá ewúrẹ́ ń tún ara ẹ̀ ṣe ta ni o mọ̀ pé tí wọ́n bá gbélé àgùntàn tó jẹ́ ìyá láyà ẹ̀ lórí ó máa lulẹ̀ pọ̀ bí odi ẹ̀yìn ni tó túmọ̀ sí wípé ẹ̀yin méjèèjì ẹ ti lulẹ̀ pọ̀ níwájú mi lẹ́nu bí odi ẹ̀yìn so tí àwọn guys mi bá ti wá bá yín sọ̀rọ̀ kẹ́ gbọ́ sí wọn lẹ́nu. èyàn dá mi ṣé mi mọ̀ pé tó kú bọ́ máa ń pààrọ̀ ti yẹ ẹjọ́ mi lọ station rí. tó bá tún sọ fọ́ orí ẹ̀ dànù. yé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run má mú mi lọ ẹ ṣàánú mi mi sínú wọn jẹ́ kí mi máa lọ lé ẹ jọ̀ọ́. ṣe gbọ́ nǹkan táwọn guys mi sí ṣe rí bí ẹ ṣe ń wò wọ́n yìí ẹ ṣe ń wò wọ́n yìí ọ̀dájú abiyamọ gidi ni wọ́n o àmọ́ mi ìwà fẹ́ jẹ́ kẹ́ gbìyànjú pé kinní kan ń gbé inú yín fọhùn bí orò èyí tó bá misbehave nínú yín oh my god má má jọ lójú àti pé ohun tí mo ṣe sọ pé wọ́n máa tẹ̀lé wa dé station ni wípé ó láwọn investigation kan tí a fẹ́ béèrè lọ́wọ́ tiẹ̀ so tó bá dẹ̀ ti true pẹ̀lú wa ó ti free. wájì. yes of course and you. ẹ yà move. move. move. Maros, Maros, Maros, Maros. Hello. Wọ́n lọ ṣe lọ mo bá wọn ṣẹlẹ̀ máa pa dànù o.